ẹ kú dédé àsìkò ìgbòho olólùfẹ́ wa káàkiri àgbáńláyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bẹ́ẹ̀ náà ni bàbá àlùbáríkà la wà pẹ̀lú yèyí oge àṣà yèyí oge òrèǹté àjọkẹ́ òrèǹté ọmọ yín lásìbọn yín náà ni mo máa sọ pé mi ò ní àbúrò ẹ̀gbọ́n ni mo ní àtìyá àti bàbá lẹ́nìí ẹ̀rọ bàbá náà la tún wà lẹ́nìí kí la fẹ́ sọ lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó máa ń bí ní ìbẹ̀rẹ̀ ọdún èèyàn ọmọ January irú ọmọ wo ni irú èwo wo ni kán sá fún irú ìpèníjà wo lọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló la ṣe máa mú bàbá ẹ bá mi kí àwọn aráalé. ó ṣe yèyí oge àdúrà wa gbà o àárí jẹ àárí mu àárí ná àárí lò gbogbo wa làádọ́dún tí ń bọ̀ hmm. ọdún yìí á sọ̀kalẹ̀ láyọ̀ lórí ẹ̀ hmm. lórí aláṣẹ wa ojú tó lé. Mm àkọ́bí bàbá ẹ̀ mhm. mọ̀lẹ́ bàbá ẹ̀ òyìnbó léwá nu <laughs> ọmọ bàbá ẹ̀. ẹ bàbá mo ní oṣù ìbẹ̀rẹ̀ ọdún hmm. la fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ ìyẹn january. oṣù january january ló ń sọ báyìí oṣù àlùbáríkà hmm. oṣù ìdùnnú sórí january owó máa ń ṣe díẹ̀ o hmm. gbogbo nǹkan máa ń kóra ńlẹ̀ nínú oṣù january. Hmm torí kálukú ṣẹ̀ṣẹ̀ sọdún tán ni ara máa ń gbẹ ọmọ tí wọ́n bá bí ń gbà náà ń máa ràánú gbà ọmọ ìgbà náà ń nànà kùnà ọmọ oṣù January kì í nànà kùnà ṣùgbọ́n gbogbo nǹkan bíi nǹkan pupa wọ́n máa ń ṣọ́ra fún torí ọmọ oṣù ẹ̀rùn ni wọ́n hmm. Hmm, ọmọ atẹ́gùn ni wọ́n pọ̀ ń gbà náà. torí inú òru ni màá bọ́ sí. Hmm. kí ni mo wí. pé ọmọ atẹ́gùn ni wọ́n àbí. Hmm. inú òru ló máa ń bọ́ sí eh, wọn ì fẹ́ràn òru wọ́n máa ń fẹ́ràn atẹ́gùn eh, wọ́n sì máa ń rìnrìn àjò hmm. wọ́n sì máa ń rìnrìn àjò ọmọ ọjọ́ náà lọ́hùn-ún àwọn ọmọ January yẹn gbogbo nǹkan rẹ́ẹ̀dì wọ́n máa ń ṣọ́ra fún un. but àwọn ọmọ January wọ́n máa ń ṣoore wọ́n máa ń fi bí ṣu fún wọn hmm. wọ́n máa ń fẹ́ràn ọ̀rẹ́ òun lórí ọ̀rẹ́ hmm. èyí tí ó bá jóbìnrin tí ò bá múra tó bá lọ́rẹ̀ẹ́ obìnrin wọ́n máa ń lórí ọkọ but àwọn ọ̀rẹ́ ni wọ́n fẹ́ gbọ́kọ mọ́ wọn lọ́wọ́ hmm. ọmọ January ìjọmọ kan téèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn fún torí ọmọ ìgbà téèyàn sọdún tán ni tówó téèyàn ti náwó tára ti gbẹ wọ́n jọ ní ọmọ kan tó máa ń serious wọ́n dẹ̀ máa ń pọ̀ lórí ìrìn àjò púpọ̀ hmm. but wọn ì sábà ń ràn lọ́wọ́ hmm. hmm, àfi èyí tí wọ́n bá ń tu omi fún tó ń fi ẹlẹ́dàá ẹ̀bẹ̀ omi pé ìwọ ọmọ yìí o ọmọ pé kò síbi téèyàn wà tí wọ́n ń fẹ́ ẹlẹ́dàá ẹ̀bẹ̀ omi wọ́n ń fẹ́ ẹlẹ́dàá èèyàn bẹ̀ omi wọ́n á wúwo ẹyọ wọ́n á wó lókun tòrọ́ máa jẹ́ ni wọ́n kéèyàn oṣù yẹn jóṣù téèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ hmm. anybody ni mo serious hmm. nínú oṣù yẹn oṣù January kò sẹ́ni tí òun serious pé ah wọ́n lọ́n gbọ́dún tọ̀hún yẹn ṣe lọ wọ́n jẹ́ kọ́dún yìí ò rí bẹ́ẹ̀ fún mi mọ́ bọ́dún èyí tí mo lò tá a fi lọ ọdún tán yẹn wọ́n jẹ́ kí eléyìí ò rí bẹ́ẹ̀ fún mi mọ́ ìwà jẹ́ kéèyàn ó múra kéèyàn ó múra kéèyàn ó múra ọmọ ìgbà náà máa ń múra ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n máa ń ní ọ̀tá wọ́n máa ń ní lára wọn ò gbọ́dọ̀ wọṣọ pupa wọn èè wọṣọ pupa nàmbà wa wọn èè jọbẹ tó bá yọ nǹkan hmm. tí bá ń fàyà fà wọn ò gbọ́dọ̀ máa jẹ bí ejò ọmọ dáná ṣe mọ̀ pé gbogbo ìgbà ẹ̀rùn ní january bọ́ sí ara máa ń ní ejò hmm. ara máa ń ní ìgbín gbogbo àwọn nǹkan tá àfàyàfàyẹ lára máa ń ní ọmọ oṣù gbà náà pẹ̀lú nǹkan tó wà nù gbóngbà náà wọ́n máa ń papọ̀ ẹ̀hún ìsábà jẹ́ kí wọ́n jẹ nǹkan ẹran ìgbẹ́ bíi ejò ìgbín àwọn nǹkan àfàyàfà ǹjẹ́ kọ́ ọmọ January jẹ ó wá tún kù nǹkan kan tí wọ́n máa ń ṣe lódò fún wọn ah, á sọ gbogbo ẹ̀ tán má sọ gbogbo ẹ̀ tán ó tún kù nǹkan kan tí wọ́n fi pẹ́ lẹ́dàá wọn lómi tó jẹ́ pé kò sí bí wọ́n bá wà láyé wọ́n á máa ráàánú ni hmm. wọ́n á máa ráàánú ni. ẹ ọmọ January jẹ́ ọmọ omi ni wọ́n ni. wọ́n súnmọ́ mi ni atẹ́gùn làwọn hmm. January atẹ́gùn ni ọmọ pé oṣù yẹn ti súnmọ́ ẹ̀rùn ẹ̀rùn ní bọ́ sí January sábà wà nínú òjò hmm, àfàkọ́lẹ̀ ọlọ́run o sọ pé kò sí tọ́lọ̀ ń lè ṣe. bẹ́ẹ̀ ni kò ṣe ń tọ́lọ̀ lè ṣe ti bọ̀ kì í bọ́ síbẹ̀ bọ̀ tí ọmọ ìgbà náà jọmọ tí máa ń serious ó sì jọmọ tí máa ń ṣe àánú wọ́n máa ń láàánú ìyá wọ́n máa ń láàánú bàbá bọ̀ tí wọ́n máa ń tojú bọ̀ wọ́n lára púpọ̀ nínú ẹni wọ́n bá ṣe lóore náà wọ́n á fi gbé sùn fún wọn tí wọ́n bá sọ̀rọ̀ àṣírí fún èèyàn wọ́n á fi gbé wọn èyí sì fẹ́ràn irọ́ ah, ọmọ January ò fẹ́ràn irọ́ wọn ò fẹ́ràn irọ́ tó bá kò sí tó tọ̀hún lè jẹ́ tó bá ti parọ́ fọmọ January tó bá ti mọ̀ kò bẹ́ẹ̀ ṣe mọ́ láyé ṣùgbọ́n àwọn ọmọ yẹn wọ́n máa ń láàánú ìyá wọ́n máa ń láàánú bàbá but etí kan ni wọ́n máa ń lójú ẹni bẹ́ẹ̀yàn méjì bá sọ̀rọ̀ kẹjà báyìí èyí tó bá ti jọmọ January ìwọ tó jàre àbí tó jàre tó jẹ̀bi tó ti kọ́kọ́ lọ rojọ́ fún tó dọ́dọ̀ ẹjọ́ tiẹ̀ náà ni ọmọ dáa etí kan lọmọ january sábà máa ń ní ó sì máa ń rí bẹ́ẹ̀ fún máa rí bẹ́ẹ̀ kò pupa ni kàn sá fún nǹkan pupa ni kàn gbogbo nǹkan tó jẹ mọ́ rẹ́ẹ̀dì kan ṣọ́ra àti àfàyà bàbá tó fẹ́ mọ̀ tán bá fẹ́ mọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n á tàn sí bàbá ó dẹ̀ tún ní wọ́n ló ní nǹkan tó ń ṣe fún wọn lódò ẹni pé bàbá àlùbáríkà ẹwúyẹ yìí ní fún àwọn ọmọ bàbá ibà mo ṣàdúrà fún gbogbo ọmọ january pátápátá. Ah, ọmọ january ọmọ atẹ́gùn ńlá hmm. ọmọ omi hmm. ọmọ odò ọmọ ìdùnnú o ọmọ ayọ̀ oṣù tìrẹ o oúnjẹ rẹ ní gúgúrú rẹ o oúnjẹ rẹ ní àwọn ọmọ yẹn wọ́n máa ń kì wọ́n àwọn bàbá wa ń jọ wọn máa ń kí wọn gúgúrú rèé oúnjẹ rẹ ní ẹ̀pà rèé oúnjẹ rẹ january o ọmọ rè ọmọ ajé rè ọmọ mi. Ah, ẹni pé mo jó ẹlẹ́fẹ́ mi january ni birthday mi eh. ẹni pé mo jó lẹ̀ mo jó. <laughs> ọmọ ajé rè o eh. ọmọ mi gúgúrú rèé oúnjẹ rẹ ẹ̀pà rèé oúnjẹ rẹ ọtúntì rèé o oyè rẹ rèé o ah. ọmọ mi àwọn bàbá àgbà náà ọmọ january wàá ra gúgúrú wàá rẹpà wàá ṣe wàá wá kì í hmm. inú rẹ̀ á wá dùn á wá máa jó hmm. ẹ gbogbo nǹkan á wá balẹ̀ a wá túbà a túṣẹ fún òṣèré nìyẹn hmm. ọmọ january ọlọ́run ò jẹ́ ká sọ̀pọ̀ ọdún láyé o. ẹ ṣé kò àwọn ọmọ january ṣé kò sí irú èèyàn tí wọn lè bá ṣe bí pé bóyá fẹ́ lọ́kọ àbọ̀ fẹ́ níyàwó. Ah, ọmọ january wọn máa ń ṣẹ̀ṣà o ọmọ january máa ń ṣẹ̀ṣà ọmọ january ó dàbí pé ọba ọmọ ni wọn ṣùgbọ́n kó tó di pé wọ́n á fọ́kọ tó àìlákèésí àwọn òbí mọ́ ló máa ń mú fàṣẹ́yìn wá wọ́n ní ẹgbórin táwọn àgbà máa ń kọ fọ́mọ yẹn ọmọ mélòó wọn kọrin yẹn fún mọ́ hmm. so ráwọn ọmọ yìí lọ́hùn kò sí bí ó ṣe dàgbà tó ẹ̀yin ní January ní nísìn nígbà tẹ́ ti ń gbórin yín inú yín ti ń dùn <laughs> bó ṣe máa rí nìyẹn kò hmm. sẹ́ni tí ó gbọ́ nǹkan rẹ̀ tí inú ò ní dùn hmm. kò sí bí ó ṣe dàgbà tó ọmọ January ó nídìí pé wọ́n wo ẹni tí ó fẹ́ torí tó bá lọ fẹ́ ọmọ omi wọ́n máa ń yọra wọn lẹ́nu tó bá lọ fẹ́ ọmọ atẹ́gùn odò ńlá tó ń ṣe ó papọ̀ mú mi so gẹ́tù ọ̀rọ̀ mi tó bọ̀ tó bá lọ wá fẹ́ ọmọ ẹrọ̀fọ̀ odò àbọ̀mọ odò ńlá atẹ́gùn mọ́ yomi lẹ́nu níbẹ̀ yẹn onírúuràwọ̀ tí wọ́n fi fẹ́rẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá ń bọ ẹgbẹ́ omi yẹn fún un kò sẹ́ni tó fẹ́ tí ò ní soríire hmm. but ó nídìí àkùnwé dàgbà ju pé kí wọ́n má kọrin fún o. mo <laughs> ti jó ẹ má jẹ má jẹ àtúnjó àbí tó fẹ́ jó kọrin fún o ẹ̀jẹ̀ àbílẹ̀ àgbọ̀lẹ́jẹ̀ tó. ìjọba january ọmọ bíi kúkúrú rè oúnjẹ rẹ ẹ̀pà rè oúnjẹ rẹ ìgbàgbé oyin ah, oúnjẹ rẹ adùn rè o oúnjẹ rẹ. Eh adùn ní ọ̀rọ̀ yìí máa jáde sí o ẹni sì jẹ o ẹni sì mu àwọn àgbà ò fura mọ́ ni hmm. ò jẹ́ kọ́ mu rọ́wọ́ mú mọ́ hmm. gbogbo ọmọ tó yẹ kí wọ́n kọrin fún kí wọ́n ṣàwàdà fún kí wọ́n fi bá ṣe nǹkan gbogbo nǹkan tí ò ná wọn five thousand tí ò ná wọn three thousand ń ṣe ń wú ayé ọmọ hmm. kódà ọmọ lè wà lókèèrè wọn abẹ́lẹ́dẹ́ẹ̀ fún un bọ́n ṣe kì í náà wọ́n mọ̀ kì í tí wọ́n mọ̀ dákọ rẹ̀ ọmọ mi níbi tó wà yìí òjò soríire òjò banu ádẹ́dá sómi gbogbo nǹkan àtúbà àtúnṣe gbogbo wa là ń ṣe nǹkan là ń ṣáájú lọ́lọ́wọ́ hmm. àbí gbogbo ẹ̀ à ń jẹ mọ́tàlétí tí mi ẹ jẹ́ kó tọ́jú ọmọ january kí gbogbo nǹkan túbà kó túṣẹ gbogbo ọmọ january wọn èyí olùsí o hmm. ṣùgbọ́n àwọn fúnra ara wọn wọn máa ń ṣẹ̀ṣà hmm ọkùnrin wọn kó tó fẹ́yàwó tẹ̀ bá múra tó bá rí léyìí ó lè ló dúdú tó bá rí léyìí ó lè ṣe èyí obìnrin wọn ó lè lọ́kùnrin ga ó lè lọ́kùnrin kúrú ó lè lọ́kùnrin tó ọlọ́run sá sànù ọmọ January. àmì òun náà ni ẹ ti gbọ́ yẹn kún gbogbo àwọn ọmọ January ẹ jẹ́ nǹkan báyìí àwa ọmọ January ẹ̀hún lẹ ti gbọ́ yẹn gbogbo èyí tó yẹ kẹ́ ẹ ṣe èyí tó yẹ kẹ́ ẹ ṣe tí ò bá yé ẹ̀yin dáadáa ẹ kẹ́ bàbá àlùbáríkà tàbí kẹ́ ẹ wá sí ọ̀dọ̀ wọn ẹ bí bá ti bọ̀ ẹ bọ́lẹ̀ ní kòròdú garage ẹ bọ́ ẹ máa dé kòròdú garage kẹ́ wọ́n tuntun lọ sí ìjẹdẹ road ẹ bọ́lẹ̀ ní gbódú junction kẹ́ ẹ béèrè bàbá àlùbáríkà bàbá wọn bìdàn tàbí kẹ́ ẹ pè sórí zero eight zero two three eight two nine four nine two zero eight zero eh, two three eight two